so ìyẹn òun jẹ́ tí èèyàn bá ṣẹ̀ mí mi mo lè bínú o but tábà tí màá ti o ti tán nìyẹn because màá believe pé èmi náà mọ̀ bóyá èmi náà ti ṣẹ̀yàn hmm. or normally èmi náà ṣẹ̀yàn later bóyá mo lè padà realize pé àmúdẹ̀ṣẹ̀ nìyí o so nǹkan tèmi ò ṣe ń dúró lórí pé ẹ bóyá kí n máa rò ó ẹ hmm. ẹ lágbájá tí èèyàn lè ṣe nǹkan tó dùn mí or kí n wá rẹ nìyẹn kí n sọ fún pé nǹkan tó dẹ̀ ṣe dùn mí o later àwa lè jọba ṣe fàájì kó dẹ̀ kúrò ń bẹ̀ ó tán. Hello my good people, welcome back to our channel. Today we go talk about one particular Yoruba actor where they cause plenty gist for town. Natunde Usman, where everybody sabi as Okele. This guy don't open up about him personal life and he get plenty to share. especially how he dey manage multiple baby mamas alongside him housewife. E no easy but make we gist am well. In one interview with Biola Adebayo sit down talk without holding back at all. E come clear say even though him get one wife, him don father plenty children with different women. E explain say most of these relationships happen when him dey film for movie locations. Okele talk say I get wife and I get children. One of them even celebrate him birthday recently. I get only one wife but I still get different baby mamas and I don't get them before I marry. e mean say dis matter don dey happen before him tie di knot o as di interview continue okele begin tok about how him dey relate wit di women wey don carry belle for am him say wen him dey shoot movie for different locations e dey find himself involved wit women wey dey believe say him fame mean say him dey rich e tok say i dey sleep wit different women for various movie locations and dem dey usually get belle for me most of di women wey i don get belle wit dey think say i dey rich because of my popularity not knowing say i still The growth for the industry as an actor kind of revelation fits shock plenty people as they show the complexity with the inside in personal relationships He raised plenty questions about how he the balance him career family life and the women wey they involved even though he gets challenges don't find way to navigate the situation but he not really go into details on how he the manage the relationships with im wife and baby mama though. The interview don cause plenty reactions for social media as fans and the public dey express surprise for how Okere take open up about im personal life. Right now, e no clear how im wife dey feel about all these revelations, but one thing wey clear be say Okere dey try balance im career and family responsibilities. So my people, when you think about this matter, make you drop your comments below. And if you dey enjoy this gist, no forget to like, share and subscribe for our channel for more updates. So make we no long talk am abeg, here na the video ẹ ṣe sá afẹ́ máa mọ bóyá èmi dẹ̀ ni mọ nǹkan kan nípa yín ìyàwó ọmọ èmi ò mọ̀ mi mọ̀ bóyá àwọn àwọn tó ń wò wá tán mọ̀ ṣe ti níyàwó ọmọ ah. mélòó lè bí. mo ti níyàwó kọ́dà recently ọmọ mi yìí ṣe bẹ́ẹ̀ dènà. <laughs> táwọn èèyàn dẹ̀ bá mi. celebrate ẹ. Eh, dada mo níyàwó. ṣé ìyàwó kan lẹ ní. Ah, eh, ìyàwó kan ni mo ní but èèyàn tó bímọ fún mi ni òun ṣe ẹyọ kan torí pé kó tó di pé mi àti ìyàwó mi àfẹ́ra àmárì ah, so mo ti rin àwọn ìrìn àjò lórí pé ọ̀rọ̀ iṣẹ́ tíátà yìí náà ni pé ah, mo lóyún oyún kẹ̀ ṣé nítorí pé orí tí mo rìn káàkiri tán pé òkèlè ní sọ̀rọ̀ pé ó wà ní èmi tí mo wá escort lọ́dọ̀ rẹ̀ oyún kẹ ẹ níbo sẹ́ni tó ń escort máa ń fún yàn lóyún ni. ẹ wàá gbà. no eh, at the end of the day nígbà tí ọ sá ń lọ wẹ́ àlàǹfààní àti fẹ́ra ni hmm. but ìwọ̀nba nǹkan tí ń bá lágbára tó bá dé ọmọ yìí o báyìí báyìí báyìí ẹ gbà so bọ̀tí pé èèyàn níyàwó ńlé o ìyàwó ẹyọ kan ni. ṣé ọmọ ẹyọ yẹn ni wọ́n bí fún yín níta méjì méjì so kó tó wá kan ti ìyàwó ilé hmm. so gbogbo gbà yẹn àwọn táwọn kọ́rọ̀ àwọn ọmọ méjèèjì tó wáyé èmi àti ìyàwó mi ò tí ì pàdé hmm. ṣé ẹ̀yin ní intention àti níyàwó mi. ah <laughs> mi ni o <laughs> mi ni because eh, yorùbá náà máa ń sọ kínní kan wọ́n ní pé nǹkan téèyàn bá ní jẹ kéèyàn má fi rún wọn hmm. because irú èmi ń sìn mo wéètì ẹ bóyá kọkùnrin àìdá bákan méjì tó mọ̀ pé ó ṣùọ̀ fún ẹ o hmm. tó á fún yàn lóyún tó wá ní à ó sà ti pé mo níyàwó lé àyàfi tó bá jẹ́ pé àtijọ́ ń sọ tẹ́lẹ̀ hmm. mo níyàwó lé bó bá lóyún yọ àwọn yọ ò ní o torí ah. àwọn kan máa ń wà bẹ́ẹ̀. ṣé màá máa fẹ́yàn máa sọ pé tó bá lóyún ọ̀yọ́ ò ní. ó wà àwọn àwọn kan wà tó jẹ́ pé àfi tí gbogbo wa tá a bá ní sòótọ́ ọ̀rọ̀ ló kù hmm. ibi tí nàìjíríà àbí táyé dé nsìn ó hmm. wà àwọn kan wọ́n tẹ̀ máa plan fún ẹ wọ́n mọ̀ pé olórúkọ hmm. kọ́dà wọ́n máa kí ló máa wọ̀nyẹn sọ pé ẹ ti ẹ̀ jẹ́ bímọ fún màá tọ́ fúnra mi so wọ́n sáfẹ́ jẹ́ kọ́ ọmọ yẹn kó máa jẹ́ orúkọ ẹ̀ bọ̀ irọ́ ni o irọ́ ni o tán bá bi tán wàá mọ wọ́n ẹ́. <laughs> ṣé wọn bá fọmọ lé kiri. <laughs> Ah bàbá ṣe ń pè ẹ kinní kan wọ́n lè má béèrè nǹkan rẹ gẹ́gẹ́ wọ́n á fẹ́ béèrè débi pé wà á ní ah wọ lọ irú gbèsè ayé wò lélẹ̀ hmm. so ni mo sọ pé nǹkan téèyàn bá ní jẹ ó kúkú bẹ́tà kéèyàn má fi rún mú. Hmm, hmm. so. ṣé ẹ ní um, nǹkan kan tó ti ṣẹlẹ̀ sí yín tẹ́lẹ̀ gbàgbé láéláé anything tó ṣẹlẹ̀ any experience at all. ah. Hmm. Ah, experience tó ṣẹlẹ̀ sí mi hmm. ó ti pẹ́ hmm. mo rántí ọdún yẹn ó ti pẹ́ gan máa ń bá táìmù gbà yẹn náà mo ti ń ṣe tíátà dáadáa dáadáa ó dà mo ti ṣe freedom táìmù ìgbà tí mo sọ pé ọ̀ya eh, fíìmù. Um, aago kan òru kọ́lá olótù hmm. ìgbà tá a kó ń bẹ̀ ni eh, ìyàwó àkọ́fẹ́ ayọ̀ ajíyẹmí àbíkí lórúkọ ẹ̀gbọ́n tó wà ń bàdàn yìí ti ń jẹ́ ná eh, tí bá rántí wọn eh, ah, tí bá sàrántí wọn àwọn sàrántí produce fíìmù yẹn ìgbà yẹn ni mọ́mi wa ayọ̀ mọ́gàjì tí wọ́n ṣe fíìmù Jumbo part one. Jumbo oh ok. so even though Jumbo part one yẹn mi ló yẹ kí n costume. Mm, ok iṣẹ́ yẹn but Ìbàdàn lèmi gbà wálé location yẹn ni next step wípé pẹ̀lú àwọn ọ̀bùdá yọmi pé ká lọ mú fowó pé ká lọ múra o time gbà yẹn ni freedom iṣẹ́ radionic tí mo kọ́ ló bọ́ sí. oh time Jumbo yẹn. so èmi ò lè dúró week yẹn ni weekend so nǹkan tó jẹ́ kí mi fi tí mi dẹ̀ ráyè ló jẹ́ pé ni ò fi jẹ́ pé mi ni mo kọ́sùmù jumbo part one yẹn nìyẹn hmm. so lèmi fi lọ so nǹkan tó wá jẹ́ kí n sọ̀rọ̀ lọ tí mo fi lọ mú tẹ̀yìn yẹn wá ni pé táìmù ìgbà tí máa ń bá mọ́mi wa lọ sí máa ń bá wọn dúró sídìí ọjà lẹ́yìn bóyá tí mi bá ti lọ bíṣẹ́ pápá jùlọ dọ̀ sunday so tó bá dọ̀ sunday àwọn máa ń lọ sí meeting ní Mushin ó wá ní bí ọmọ fámìlì wa kan ó ti pẹ́ so ó wọ́n mú wá láti ìlú obìnrin ni ìyẹn náà máa assist wọn ẹ̀kọ́ kan bóyá so ìyẹn náà sá máa assist wọn ní ọjọ́ Sunday bí màmá ṣe dé ni wọ́n bá ní àwọn lọ sí meeting pé ká bá wọn dúró sí dọ̀dà èmi àti ọmọ yẹn lájọ dúró síbẹ̀ bá a ṣe dúró wọ́n sá lọ ibi tí a ti ń tajà lọ́wọ́ aṣáà ti lé àyígbà àtàròdo tòmátò ẹ̀ṣà tàǹtàṣé àtàgbígbẹ́ kànkàn ẹ̀kan náà akàngbọ́ para ní sẹ̀lẹ̀ ìjẹ̀ṣà akàngbọ́ para ní bírèkì tírélà bá já burúburú burúburú oníkàlùkù sáré gbàgbó gbígbà gbígbó gbà ẹ mọ máìndì yẹn máa ti lọ hmm. mo wá sáré wọnú police station sẹ̀lẹ̀ yẹn àsínú police station yẹn gan ni tírélà tó já inú bẹ̀ ló ń yàbọ̀ bí mo ṣe sáré wọ ibẹ̀ yẹn tíra yẹn náà yà wọ ibẹ̀ yẹn so ó sá yíwọ́ mọ́ àwọn ṣọ́ọ̀bù tó wà ní àwọn ṣọ́ọ̀bù yẹn sá ló dá dúró ọ̀rọ̀ tí mo sọ yìí lọ́dún náà lọ́hùn wọ́n bẹ̀rẹ̀ sí yọ òkú àwọn èèyàn wọ́n jáke ọmọ tí màmá mú wá láti lo kátó fọ̀ inú gọ́tà náà ti yọ àti tírílà yẹn ti gba ẹsẹ̀ méjèèjì mi ò wọ bàtà tí mo fi dé Mùṣín tí mo sáré lọ pé màmá pé à màmá àmà ti dáràn nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ o ọmọ níbo ńgbà tá a máa dé wọ́n ní ẹnìkan wípé lára bóyá lára àwọn aláàánú kan wípé wọ́n sáà ti gbé wọ́n ti gbé lọ sí hospital hospital bó láwọn tán gbé àwọn kan àwọn kan sàtẹ̀lé wọn wọ́n ní èkó hospital mo fẹ́ lè nígbà yẹn ni màá mọ èkó hospital tó wà ní ìkẹjà ń bí hmm, hmm. wọ́n lè kó hospital làbá gbéra gbàgbàgbà àti màmá àtàwọn èèyàn nígbà tá a máa tún débẹ̀ wọ́n ní ẹnìyẹn ti sanwó o kínní lẹ̀ àwọ̀ orí ó ti tún lọ ah! ṣé àkúdáyà ni ẹni tó gbé ọmọ wa ni àbí <laughs> báwo ó bá ṣàdí pé èmi àti màmá mi máa ń gbà ah, ọmọ ọlọ́mọ àbí irú kílélẹ so mo sáà rí pé èmi àti màmá sálà ń sùn ti ọmọ yẹn ní hospital yẹn hmm. ìgbà tó yá bóyá bí ijọ́ kèlò bóyá bí ijọ́ méjì àbí ijọ́ kèlò ọmọ yẹn sá dákẹ́ oh, oh. ìgbà tó ọmọ yẹn wá dákẹ́ ó kú àti bí èmi làwọn dókítà yẹn wá pè lọ́dún náà lọ́wọ́n pé à báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ à bí mo ṣe ní mo lójo tó mo kọ́kọ́ béèrè pé mo ní tọ́lẹ̀tì wa mo kọ́kọ́ lọ tọ́ílẹ̀tì mo rò pé báwo mo ti fẹ́ sọ fún màmá yìí pé nǹkan báyìí ṣẹlẹ̀ tí màmá ò ní fò mọ́ mi lọ́rùn mo wá ní káwọn dókítà yẹn kàn jọ bá mi wá pépà àti báírò mo wá sọ fún màmá mo wá níbẹ̀ kán bá kán wọlé o pé wọ́n ní kí n sáré lọ ra oògùn yìí wá so oògùn tí mo ní kàn lọ ra wa mọ́tò tí mo wà wá ilé mo wá mo ṣe wá pe àwọn alátọ ẹ wá lọ mú màmá ní hospital <laughs> lágbájá báyìí ti dákẹ́ èmi ò dẹ̀ mọ bẹ́ẹ̀ mi ti fẹ́ sọ fún wọn làwọn tó wá jẹ́ àgbàlagbà ránṣẹ́ wa lọ so mo fẹ́ lè ní bóyá ọjọ́ tí mo pé ah ká tí mi a mi wọ bàtà tí mo fi dé Mùṣín. Mùṣín. tí bá ìrántí ọjọ́ yẹn gbọ́ tí. ẹ bá tẹ́wọ́ ní express pọ̀ nù ayé tẹ́wọ́ bá ní kéèyàn máa sọ máa sọ máa sọ máa sọ bẹ́ẹ̀ kéèyàn dúpẹ́ mi kéèyàn dúpẹ́ mi gbogbo position téèyàn bá sáwà yẹn ẹ̀mí ló dá ẹ̀mí ló ṣe kókó ká dúpẹ́ mi. kí ni kí ni mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn personally pé kí ni what has life taught you kí ni ìrìn àjò ayé yín gangan gangan ẹ̀kọ́ wo ló ti kọ́ yín hmm. kí lẹ ti kọ́. Hmm. mo ìrìn àjò ayé mi hmm. ẹ̀kọ́ tó kọ́ mi pọ̀ because eh, mo fẹ́ lè ní bóyá eh, bí mo ṣe ní pé àwọn family mi irú àwọn mọ́mí mi dáàdì mi wọn fẹ́ jẹ́ kí n tiẹ̀ ṣe tíátà wọn kọ́ wò pé tíátà because irú dáàdì mi sìn imam ni wọn so hmm. nǹkan táwọn fẹ́ jẹ́ kí n ṣe ni pé lọ sí school àwọn arabic school yẹn tó máa kàwé tó máa kí wọ́n wá wò pé à ẹ ọmọ àfà so but ó ṣàkọ mi ní nǹkan tí mo kàn rí pé ó kọ́ mi ni pé mo kàn rí pé mo mo wà happy nínú ayé ipe hmm. mo bígbà tó yẹ pé nǹkan tó wù mí ni mò ń ṣe hmm, hmm. àti mi sọ pé bóyá nípa owó níní àbí but ipe nǹkan tó wù mí láti kékeré eh, so bí nǹkan tó wù mí ni mò ń ṣe ipe eh, ọlọ́run ò jẹ́ kí n ṣiṣẹ́ oníṣẹ́ tí wọ́n bá sọ pé eh, tí wọ́n bá ní iṣẹ́ téèyàn bá ń ṣe tó jẹ́ pé at least o sì fi ń tọrọ kọ́ o ṣáà ti fi ń bọ́ ọmọ o fi ń bọ́ yàwó o lè ṣe fi ń rán àwọn ọmọ lọ sí skul ó ṣe ò ṣe ìwọ náà ṣe fi ń gbọ́ bùkà ah! àṣírí ọlọ́run àbí báwo náà ṣe máa ń wí àṣírí bíbò ló ju ohun gbogbo lọ so tó bá jẹ́ pé nǹkan tí àwọn ẹbí mi fẹ́ jẹ́ kí n ṣe ẹ̀kọ́ náà ni mo lọ ṣe tí ò bá lọ rí bí so ẹ̀kọ́ ẹyọ kan tèmi kan rí ni pé ẹni tì tọ́mọ bá lòun fẹ́ ṣe ń sìn èèyàn láti èèyàn kàn lè máa gáìdì àbí kó máa fún ní ìtọ́nà because ó lè jẹ́ nǹkan tí máa ń dẹrù téèyàn bá ní à àìmọye àwọn ẹlòmíì tán sọ pé à ẹ dókítà ni mo fẹ́ jẹ́ kọ́mọ mi sí ẹ tán ni mo fẹ́ jẹ́ kó ṣe dókítà tọ́dẹ̀ náà ó lè lórí tó yẹ kó jáde ní ìsìn uber àti bolt lẹ́lòmíì wa hmm. so bolt lẹ́lòmíì uber driver lẹ́lòmíì báyìí so táwọn ẹbí ẹ dẹ̀ fẹ́ ó dẹ̀ lè ní ó dẹ́ pé ó ní nǹkan míì tó wù lọ́kàn so advice ni tọ́mọ bá lóun ayé ìgbà kan ṣe bí bọ́ọ̀lù ló dowó nsìn bẹ́ẹ̀ bá lọ gbá bọ́ọ̀lù ìyá tán máa fi nàyàn wọ́n lọ̀lẹ̀ ló ń gbá bọ́ọ̀ hmm. sọ̀lẹ̀ ló wá ń gbá bọ́ọ̀lù nsìn. níbo so fún gbìyànjú fẹ́ gbá bọ́ọ̀ báyìí kọ́lọ́ ṣàánú wa ni kọ́lọ́ ṣàánú ni.